yá ẹ̀yin tèmi báwo ni o ṣé wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wa ẹ̀yin tèmi ṣé ń gbádùn mi ṣé wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé ó yá gbé bọ́dì ẹ gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì <laughs> ẹwà kún dédé wòye ẹ̀yin tèmi nílé lóko lájò ṣàlàfíà lẹ́wà bóòní fámílì nǹkan ṣe dáadáa ni báwo ni iṣẹ́ o ṣé kò sí wàhálà ṣé kò sí ìyọnu ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kí ìyọnu ó wà àdúpẹ́ lọ́wọ́ elédùà pé a tún rí lọ́jọ́ òní ó yá ìbàlóye ká ṣe pẹ̀lẹ́dùmarè pẹ̀lẹ́dùmarè ọba o àjùbà kí bá ṣe mo ní àwájú bá lọ ọ̀dọ̀ rẹ̀ Èdùmàrè àjúbà lọ́wọ́ Elédùmarè mojúbà lọ́wọ́ ọkùnrin mojúbà ẹ̀yin obìnrin mojúbà ẹ̀yin ọmọdé mojúbà àgbà mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ọ̀rẹ́ mi àti ẹ̀yin tẹ́ ọ̀tá ẹ̀mí <laughs> mi lè lọ́tà láyé ní gbogbo àwọn àdúgbò Ọlọ́run pé a tún rí ọjọ́ èní ẹ̀kọ́ àtàtà àárọ̀ bẹ́ẹ̀ ni ṣé táyà yẹn ń rí ṣó ń róòlù àkó jíjẹ mímu àwọn tó ń gbàwẹ̀ náà àkú òǹgbẹ o àkú gbogbo rọ̀tìrọ̀tì ìlú ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ̀ tí ń súnmọ́ ìdìbò tí ń bọ̀ ẹ jọ̀ọ́ abẹ́dìbò ni kò ń ṣogun o ìbò ni kì í ṣogun ẹ má jẹ́ àjà ẹ jẹ́ àdìbò fún ẹni tí ó máa tukọ̀ yìí dé ilẹ̀ ìlérí kó lè bá àdá fún ẹ̀mí àtẹ̀yà àsọmọ́ ní ọjọ́ iwájú nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbúdọ̀ bàjẹ́ gbé kèmí gbé bẹ́ẹ̀ ni <laughs> Kingston ní àdè ló kàn yẹn àtúndé lórí ètò yìí orí ètò akínyìn bẹ́ẹ̀ lórí ìkànnì Orísun yìí èmi náà ni èmi gangan lé mi wọn ò ní fẹ́ lomi ṣe mí Victor oyebode ìfẹ́ Rótìmí ní orúkọ tèmi ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ mọ̀ pé ọ̀tẹ́yìn máa mú wá lórí lórí ìkànnì yìí lórí lórí ṣóò yìí ọ̀rọ̀ ẹbí ni kó lè bá a da ọ̀rọ̀ ìfẹ́ ni kífẹ́ lè wà láàrin ọkọ àti ìyàwó kífẹ́ náà lè bá àrùn àwọn ọmọ torí nígbò bá yá náà àwọn ọmọ yín náà wọ́n di ọkọ ẹlòmíì wọ́n di aya ẹlòmíì kó lè bá wọn lọ bẹ́yẹn ní mẹ́lọ mẹ́lọ. ẹ ní òní o ẹ má gbàgbé pé àtẹ̀jíṣẹ́ yín ẹ sì lè máa tẹ̀jíṣẹ́ sí wa lórí kò ẹran wa ń ṣe àá máa jẹ alágbàwí yín ni àwa jẹ lórí ètò yìí ẹ sì má gbàgbé ìpínlẹ̀ ètò yìí a máa sọ̀rọ̀ a máa mújó a tún ṣíra wa ní níyè a sọ̀rọ̀ ní gbẹ́rẹ́ pàkọ́ bó ṣe yẹ kó rí gangan nìyẹn ẹ lè tara lórí gbogbo social media handles wa at Orísun lórí Facebook at Orísun lórí Instagram at Orísun lórí Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ YouTube wa náà kò dẹ̀ gbẹ́yìn at Orísun náà ni ẹ ẹ wá tẹ akíyín ẹ rí gbogbo tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ìgbéyàwó àti ohun kan àti gbogbo ọ̀rọ̀ láti sọ fún yín náà ni torí pé ẹ̀yin gangan lè ràn wá ṣẹ́ tí a fi wà níbí lẹ́nu bóyá ẹ fi wá wo àwọn ẹ́písòdù tèmi fúnra mi ti sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ìgbéyàwó lórí ẹbí àwọn ọ̀rọ̀ tó sì dá àwọn àwọn àkọlé tí ó ṣe mú yangàn àwọn àkọlé tí tó yẹ pé tá a kan bá gbọ́ tá a bá mú lò ẹbí wa yẹn á transform transformation yẹn á lágbára ẹ lè lọ Victor Oyèbọ̀dé ẹ kẹwọ àwọn tèmi ti ṣe ń bẹ ẹ ti dá mi mọ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́kẹ́ náà tiẹ̀ kẹfẹ́ tí àgbà kẹfẹ́ tí ọmọdé kẹfẹ́ gbó ìmọ̀ nǹkan tí mo ti ṣe ẹ ẹ tẹ̀ lè máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí èmi náà lórí Facebook Victor Oyèbọ̀dé ni èmi ń jẹ́ lórí Facebook bó dẹ̀ jẹ́ Instagram ni at officialboyalinko ni mò ń jẹ́ lórí Instagram ẹ ká máa tẹ̀léra abẹ́ yẹn fọ́lọ́wà mi mo sì ń bíùdù ẹ̀ ni bó tẹ̀jẹ́ pé wọ́n hákì ti tẹ́tẹ̀lẹ̀ eléyìí àṣetún tún ń bíùdù ẹ̀ so mo nídìí yín láti lè mú kí fọ́lọ́wà mi pọ̀ dáadáa kí n rí ìṣe gbẹ yín olólùfẹ́ mi ẹ láìpẹ́ njọ́kanjọ́kan gbogbo a máa ṣe patí tí máa pé gbogbo yín jọ tájọ máa ṣe kí ni tájọ máa gbé nǹkan sọ̀hún ẹ ṣáà mọ̀ lórí ètò yìí táfẹ́ sọ lénìí ọ̀rọ̀ tó tún tó lágbára gidi gan ni ọ̀rọ̀ lórí ìyàwó ọ̀rọ̀ lórí ọkọ náà ni ìyẹn ni pé ìgbàgbé nínú ìgbéyàwó ìgbàgbé yẹn ọ̀ àbí ká pè ní àìfọkànsí nínú nínú ilé nínú ìgbéyàwó àìfọkànsí yẹn ni pé absent mindedness in marriage absent mindedness in marriage yẹn ni pé ká máa gbàgbé nǹkan ká máa fi nǹkan sọ́kàn nínú ìgbéyàwó òun la fẹ́ sọ lẹ́nu ẹ má sì gbàgbé pé ńgbà bá dé láìsẹ̀ wà tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di pé àtúnkẹ̀kẹ́ ọ̀rọ̀ àtàrí fẹsẹ̀ ìrìnàjò díẹ̀ torí pé DJ mi ṣẹ́gzì ṣẹ́gun làwílò ó ti rẹ́dì fún wa rẹpẹtẹ báyìí láptọ̀pù ẹ̀ kún fún orin ọlọ́kan ọ̀jọ̀kan ni àwọn tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn tẹ́ ti mọ̀ rí òun la máa sáré jó sí kó tó di pé àtúnkẹ̀kẹ́ ọ̀rọ̀ DJ mi ṣé o ti ṣe tán torí pé kí ni àwa ti rẹ́dì ṣé o ti rẹ́dì àwa ti rẹ́dì ó yá sáré gbọ́ arẹ́lẹ́jọ́ let's go there múlẹ̀ ṣẹ́gzì kẹ́mi padà sórí ètò akínyìn yes bẹ́ẹ̀ ni ṣàlàfíà lẹ́wà ẹ ṣe gan-an alùpàdé rò pé ẹ gbádùn ìwọ̀nba ijó ráńpẹ́ yẹn ẹ má wọrí ijó sì pọ̀ rẹpẹtẹ fún wa tá a máa play fún yín ní òní. ẹ mo sọ lẹ́ẹ̀kan pé àkọlé ti òní òun ni ìgbàgbé tàbí àìfiyèsí àìfọkànsí àwọn nǹkan kan nínú ìgbéyàwó àti ohun tó máa ń dálẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àtúbọ̀tán àtúbọ̀tán àìfiyèsí àtúbọ̀tán ìgbàgbé nínú ìgbéyàwó òun la fẹ́ sọ lẹ́nu ẹ tí tó tó tí tó bá yé wa dáadáa tó bá yé wa dáadáa ẹ rí i pé ó máa ń ṣẹlẹ̀ dáadáa nínú ìgbéyàwó ó máa ń ṣẹlẹ̀ dáadáa dáadáa ṣùgbọ́n fún àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa orúkọ tèmi ni Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí pé máa rí gangan nìyẹn ẹ kàn á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ṣé mọ̀ pé nígbà mìíràn tá a bá gbàgbé nǹkan ó lè má jẹ́ pé a mọ̀ ọ́n mọ̀ in fact ninety percent ti ìgbàgbé wa mo ṣe pa a mọ̀ ọ́n mọ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ àbí àwọn nǹkan tá à ń ṣe ló mú wa gbàgbé ìgbàgbé ìdẹ́rẹ̀ẹ́ ohun tó ti wá dálẹ̀ láàrin ọkọ àti aya òun ló ń lọ wájú yẹn pàápàá láàrin àwọn ìyàwó àwọn obìnrin tiẹ̀ ni wọ́n rárá fọ̀rọ̀ sí rárá rárá ọ̀n bí ọkùnrin náà dá kó gbàgbé jọ báìdè àbíjọ anniversary ìgbéyàwó wọn ìjà yẹn máa lágbára ṣùgbọ́n tá a bá wò dáadáa kí ni máa ń fa ìgbàgbé ọ̀hún gan mo ń sọ lẹ́ẹ̀kan iṣẹ́ ni àti pé àìfi ọkàn sí nǹkan ni àìfẹkànsí nǹkan ẹ̀ náà dẹ̀rẹ́ ó ní nǹkan tó ń fà á ìmíì ó lè jẹ́ àfọwọ́fà ìmíì dẹ̀ lè jẹ́ pé bá torí iṣẹ́ ìmíì dẹ̀ lè jẹ́ natural thing bí wọ́n lò míì ṣé mo pé bàbá ṣe ń dàgbà sí ni ọpọlọ á máa kú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ bá wò ní kékeré ọ̀pọ̀lọpọ̀ wa ń sìn tí bá lẹ́yà kàkà national anthem wa mélòó nu wa ta wà lé lórí ìrántí national anthem wa mélòó rántí ìgbà kan lọ́hùn náà ní ní láyé láyé nígbà yẹn lọ́hùn tí wọ́n ní káwọn sínéètì wa kọ́ka national anthem tí wọ́n wọ́n mọ Nigerian national anthem ẹ̀ lẹ̀ jẹ́ sínétọ̀ nílùú jẹ́ jẹ́ jẹ́ sínétọ̀ ẹ̀ tí wọ́n national anthem bẹ̀ èmi ò rí wọn bá wí torí pé kí ni activities ti pọ̀ fine kò ń ṣe excuse o ẹ kò ń ṣe excuse kò ń ṣàwáwí rárá ṣùgbọ́n nígbà míì activities bá pọ̀ tí nǹkan táwọn bá ń ṣe tí wọ́n ti ń pọ̀ jù ó máa ń ó máa ń gba ọkàn wa ju ohun tó yẹ kó jẹ́ gangan gangan lọ pàápàá lórí ẹbí ìyẹn kan ìkejì tí a bá mú ẹgbẹ́ mi ọ̀rẹ́ bí ni mò ń sọ ń sìn tí a mú ẹbí wa ní òkúnkúndùn tá a fi ẹbí ṣáájú ẹ rí i pé ẹnikẹ́ni tó bá fi ẹbí ṣáájú tó yẹ pé bó ṣe ń lé owó ló pọ́n mọ́ pọ̀ tó yẹ pé bó ṣe máa rówó bó ṣe máa make at bó ṣe máa appointment yẹn bó ṣe máa nǹkan míì ló ló ló ló ló ló ló mọ mú láyà ẹ̀ ju ẹbí lọ ẹ rí i pé ìgbàgbé àti àìfọkànsí yìí in fact ojoojúmọ́ ló máa ṣẹlẹ̀ torí pé orí ẹbí as nǹkan later o later lọ́rọ̀ ẹbí owó tí mò ń lé ní kókó bí àwọn nǹkan yẹn dẹ̀ rèé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ń máa ń fa ẹbí sẹ́yìn ni fún àpẹẹrẹ bóyá fúra bírú ọjọ́ ok fún àpẹẹrẹ fúra bí àwọn tó ń wọ́ ọmọ tẹ́lẹ̀ ti sọ fún ní hospital pé ah ǹjọ́ báyìí báyìí báyìí tó bá ti parí nǹkan oṣù ẹ o tí ọmọ àpẹẹkọ ní ovulation fáwọn obìnrin ẹni pé tí ẹyin ẹyin inú ẹ tí ó bá ti pọ́n tó bá ti fẹ́ fọ́ o gbúdọ̀ ìwà àti ìgbà àti ọkọ ẹ ẹ gbúdọ̀ lájẹsùpọ̀ lálẹ́ ọjọ́ yẹn o gbúdọ̀ yẹ o kò gbúdọ̀ yẹ o tẹ̀lẹ̀ tẹ̀jọ lọ sí ilé ìwòsàn tẹ̀lẹ̀ ti gbọ́ lẹ́kṣọ̀ yẹn ó wá di alẹ́ tó tà ń sọ yìí ó yẹ kí ìyàwó ìyàwó ti rẹ́dì tán pé à òun gbúdọ̀ fi inú àgbúdọ̀ mú jẹ ọkọ wa lọ bí iṣẹ́ láàárọ̀ nígbà tó máa lọ bí iṣẹ́ láàárọ̀ tó máa dé ó kàn sùn lọ fún ọ ni ìyàwó náà bá sùn lọ fún ọ torí nígbà tó dúró dúró dúró dúró dúró dọkọ tọkọ tètè dé ọjọ́ níjọ́ nígbà ọjọ́ kejì bá ó sì tají ṣe rò pé ìyàwó yẹn ti ẹ̀ dúró di ọkọ ṣùgbọ́n ọkọ ni o ọkọ ni o kò fi sí àjẹ́ndà ẹ̀ pé ah, alẹ́ yìí mi gbúdọ̀ sùn anyhow mo gbúdọ̀ mi sọ pé mo bá ìyàwó mi ní àjọṣepọ̀ kí ọmọ táwọn wá yìí kó lè bá a dúró wọn ní alẹ́ yìí ni ò gbúdọ̀ yàtọ̀ àtàwọn kankan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí tẹ́ pé ìgbàgbé ti jẹ́ kí kaka ká sọ adùn rẹ̀ nù ó sì ṣẹlẹ̀ sí mi jọ́ kan báyìí yẹ pé mo gbàgbá ní báṣìrì wa ni ìjà tó ṣe lálẹ́ ọjọ́ yẹn àtòrí <laughs> fóònù nígbà tó di kan bí i tó ti di bí eight tí mo ti ń bọ̀ láti location tí mo lọ ni mo ti rí test oríṣiríṣi ah etí mi gbọ́n bàbá mi gan lọ́rùn gan bàbá mi gan ó bá mi káàánú jọ́tà ń sọ yìí ìgbàgbé ni àti gbà yẹn báyìí <laughs> mi ìgbàgbé rú ẹ̀ mọ́ kí la wá ń sọ ń pa ẹ̀ tá a ti lè fi ẹbí wa síwájú ní gbogbo ohun tá a bá ń ṣe tá ọkọ tá ọkọ a respect ọkọ then ọkọ náà tíyàwó tó rí ìyàwó ẹ gẹ́gẹ́ bí ìhà ẹ tó rí gẹ́gẹ́ bí mísírì bu ẹ tó rí gẹ́gẹ́ bí pé eléyìí ni ọ̀rẹ́ mi eléyìí ni alábàágbé mi eléyìí ni ìyàwó mi eléyìí ni ìyá mi eléyìí ni alábàárò mi tó ti rí ìyàwó ẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan míì tó ń ṣe ló ló ló kò sí ni àwọn àwọn important àtàwọn special day special things àwọn nǹkan tó yẹ pé ó yàtọ̀ àwọn nǹkan àwọn nǹkan tó yẹ pé ó níyì tó yẹ kẹ́ ẹ rántí nípa àwọn ọjọ́ kọ̀ọ̀kan àbí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó yẹ kẹ́ ẹ rántí kẹ́ ẹ celebrate àwọn kan yìí kò ní kò tó bá burú jù bẹ́ẹ̀ ni pé ìkànnì wọn máa rántí o ẹni kí náà máa ṣẹlẹ̀ sí wọn máa rántí ṣùgbọ́n ẹni tó yẹ kán jọ sọ́pọ̀ ó ti lọ ẹ sọ pé ó ti lọ ni a máa fa ìkùnsínú a máa dúró ọ̀tọ̀ ìgbẹ́lẹ̀ máa rí ìyàwó mi tó pé tó bá gbá ọkọ mi báyìí a máa sọ̀rọ̀ gbá ọkọ ìwọ ìwọ ó gbàgbé ó gbàgbé ọjọ́ marriage ọjọ́ wedding wedding anniversary ó gbàgbé ẹ wọn ó ti yé mi tẹ́lẹ̀ mi mọ̀ mi ìjọ ẹ lójú ni èmi mọ̀ pé o ti lóbìnrin mi ń ta tó ń tọ́jú ẹ̀ o ti lóbìnrin mi ń ta o ti fẹ́ mú síta àtòrí nígbà tí tílé nígbà tí anniversary lásán lásán ló lè rántí yẹn ìjà kan nìyẹn àbí ah sweetheart birthday mi o ò rántí birthday mi pẹ́ tó o sì rántí birthday mi èmi mọ̀ pé mi ò ń ṣèyàwó o kàn rí mi gẹ́gẹ́ bí alábàágbé lásán lásán ni mi ò mi ì jẹ́ kankan sí ẹ ọkùnrin àwọn àwọn afẹ́ explain kò rí bẹ́ẹ̀ <laughs> explanation ò ló fẹ́ ṣe torí nǹkan tó jẹ arábìnrin yẹn lógún lásìkò yẹn o ò fún bó o tiẹ̀ fún gift bó o tiẹ̀ fún lẹ́bùn bó jẹ́ ọkọ̀ jí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni twelve ẹ wo ìwúrí tó máa ń wà níbẹ̀ bí ọkọ̀ jí ní lóru happy birthday to you ha inú ẹ máa dùn pé ah so o tiẹ̀ o tiẹ̀ lóhùn sọ́kàn so o tiẹ̀ rántí inú ẹ máa dùn bó jẹ́ bọ́ sójà ṣẹ́rí wọ́n ti wọ́n ti kọ́ lé yín báyà ti lè rún ẹran ni bó jẹ́ ẹ̀rìngì kékeré kan ló lè rà tí ò ju bí abi two thousand naira lọ àbí one thousand naira ló kàn rà tó kàn ní à ìfẹ́ mi má bínú pé mi ìrówó ra nǹkan ńlá fún ẹ nǹkan kékeré tí mo ní nì happy anniversary inú ẹ máa dùn pé ọkọ òun sì ná òun lọ́kàn kò sí tó dùn láyé kò sí tó dùn nú ẹbí ju pé kí ìyàwó kó fi ọkọ ṣáájú tàbí kí ọkọ fi ìyàwó ṣáájú lọ tó ti ń di pé iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ òde nkankan tó ń ṣe ti lé ló mú mú láyé ju ẹbí lọ ẹbí yẹn máa fà sẹ́yìn ìtò burú jù ń bẹ bóyá ọkọ fẹ́ dí láti abroad bóyá ó fẹ́ dí láti ìlú èbó ó wá ń do airport ó yẹ kó tó wá gbé láago mẹ́jọ ó dẹ̀ wá ń lé òsìn kankan o ò wá dúró dúró dúró dúró ó ṣe wàá pè ẹ́ my dear mo ti wà ní airport látàárọ̀ <laughs> mo ti gbàgbé tí àwọn ọmọdé ẹ wá sọ fún mi báwo ni inú ọkọ yẹn ṣe máa dùn àbí kẹ bí a kí ẹ ti palẹ̀ mọ́ pé a máa lọ picnic a máa lọ picnic bí a kọ́kọ́ ti lọ pèsè kó ti pèsè tébù kó ti ṣe everything kó ti everything kó ti dúró kó ti wà pa kó wá pè ẹ i'm ready kó wá ní kóni oh, where are you i'm still at home we are still at home tó dàgbà ibi tó ń lọ bóyá another two hours ni ẹ sọ fún mi báwo ni inú ọkọ àbí ìyàwó bẹ́ẹ̀ ṣe máa tó gbàgbé irú special moment bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ ìgbàgbé àìfọkàn àtúbọ̀tán ìgbàgbé nínú ìgbéyàwó ó máa ń lágbára ẹ wo à ń padà wá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé wọ́n kọ́kọ́ tó gbáyà tó máa padà aṣàyẹ̀dì lókè lọ́ọ̀ náà láti lọ fẹsẹ̀ rajò torí pé kí ni ṣẹ́gzì mi ti ń juwọ́ sí mi pé jásáyé lọ jó díẹ̀ náà so ṣẹ́gzì ti gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ mo gbà fún ẹ̀ ó yá gbúra lọ bẹ̀ ṣáwò à ń bọ̀ akínyìn lẹ́tọ̀ ẹ má yí kúrò ń bẹ̀. ẹ káàmù padà sórí ètò akínyìn lórí kan nìyí ẹ̀yin tèmi mà kú ìjókòó ẹ kú àtàárọ̀ ẹ ẹ kú bá fi ọkàn bá ètò yìí lọ ẹ mi lérò pé ẹ ti ń gbádùn àwọn eré ọlọ́kọ̀jọ̀kọ̀ táwọn máa ń fún lójú òòrùn òwòrán yín kó lè dá náà ni ẹ ṣe abala tí a wà yìí ní abẹ́lẹ̀ àtẹ̀jíṣẹ́ la máa kí àwọn ènìyàn tí ẹ fẹ́ kí a bá yín kí lórí ètò tá a pè ní akínyìn ẹ ṣe gan-an ni ẹ ní kọ́kún afẹ́sáré kí àwọn ènìyàn tó wà ní Abdulgafar láti ìlú Kwara olùkàbá yìí kí àwọn ẹbí yín Mr and Mrs Abdulgafar wípé wọ́n máa kú déédéé wòyí o pé ṣàlàyé àlẹ́ wa pé omi ìsìn wọn pé kó má wọ̀rí ò ní pẹ́ dé pé iṣẹ́ ló sọmọ nù bí òkò Abdulgafar ló ní ká máa kí àwọn ẹbí òun bẹ́ẹ̀ Mr Samuel Mr Samuel láti ìlú Ìbàpò ó ní ká máa kí àwọn ènìyàn tòun náà tó wà ní ìlú Èkó ìpè ẹ̀kú iṣẹ́ ló ṣe dáadáa ni pé òjò tó ti fẹ́ bẹ̀rẹ̀ yìí pé ká máa warm up o ọ̀gá ah, pé o miss wọn gan ẹ I'm sure pé àwọn tún tiẹ̀ náà Mr Samuel àwọn èèyàn tiẹ̀ náà wọ́n miss yẹ. bákan náà láti ìlú Ìlọrin àfẹ́sáré kí Abdulrasheed olùkọ́ fóun kí sísítà òun tó ṣẹ̀ṣẹ̀ bímọ pé mọ́mí ẹ̀ pé sísítà mi ẹ̀kú ẹ̀kú ọwọ́ lómi pé ọlọ́run bá bá yín wò ó ọlọ́run bá yín dá sí èpè lágbára ọlọ́run alọ́wọ̀lè lẹ́yìn pé àdàgbà àdógbò pé atọ́mọ ṣe fún yín bẹ́ẹ̀ ni àtúkí bẹ́ẹ̀. Sammy láti London wow orí Instagram ló ti ju eléyìí sí mi Sammy láti London ó ní kábọ̀hún kí gba àwọn ènìyàn tó wọn ní South Africa mi ò mọ̀ bóyá Orísun ní South Africa o <laughs> but ó kàn sọ wípé uh, Vicky please send me hi to all my family in South Africa that I miss them so much uh, that I love them that I'm really really missing my dad and mom ciao and send my kisses to my daddy in South Africa Samuel nìkan báwọn kí àwọn ẹbí òun tó wà ní South Africa àmọ́ àwọn òbòyàn ohun Orísun ìmọ̀ tó bá wò náà ó dàbọ̀ ẹ̀kọ́tẹ́ síbi tí startimes ò sí ná I'm sure pé wọ́n ń wò bẹ́ẹ̀ náà yẹ kò ṣe láti South Africa Sammy Ọmọyín tó wà ní London ló ní ká máa kéyìn bákan náà a fẹ́ kí àwọn ènìyàn ti a fẹ́ kí Dọlápọ̀ tó wà nílùú Germany tó ń kí àwọn ènìyàn ti yẹ lẹ́kọ̀ọ́ ní ní ìgbè àgbẹ̀dẹ ìkòròdú àwọn mr and mrs fadare ìpè dáàdi ẹ ṣé gan pé gbogbo bẹ ṣe ń ràn òun lọ́wọ́ tó ń wà ní ìlú ọba lọ́hùn tó ń fa áìkì lọ́hùn pé òun ò gbàgbé yín o pé kíkẹ́ má wọ̀rí òun máa bá yín fi nǹkan kan ránṣẹ́ sílé pé bóun ṣe fi ránṣẹ́ sílé pé oúnjẹ ọmọ tóun fún yín kò ní korò lẹ́nu yín dọ̀lápọ̀ ọmọ yín tó wà ní Germany ló ń fi ìyẹn ránṣẹ́ bákan náà a fẹ́ kí Samson Agbélùsì ẹ tí ń ṣe ọ̀rẹ́ tiwa tó wà ní Redeem Camp lòún gbé tiẹ̀ wọ́n ní kàbọ̀ òun kí general overseer of Redeemed Christian Church of God pé wọ́n kú òun gbẹ that more power more grace more anointing to you dàdíjí o dà ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ láti lè kó wa jẹ ìpè ìjọba ọ̀run tí à ń lé yìí ẹ̀ láti ṣe ìfàjẹ pé a ò ní miss ẹ̀ pé àtẹ̀yìn àti àwọn àti gbogbo àwọn tó jẹ́ redeemed member worldwide that we all shout hallelujah at the last day ẹ̀ bó ṣe máa rí nìyẹn ẹ̀ àrùn jù bẹ́ẹ̀ lọ lórí àṣà àkíyìn yìí àtẹ̀jíṣẹ́ yín tí ẹ fi ránṣẹ́ yìí ẹ fún díẹ̀ yìí ajé ká fi ti Mr Samson Agbolusi yẹn ká fi kápá gbogbo àdíjọ yẹn lẹ̀ DJ mi Joshua ní orin Mark Abdul thirty billion hallelujah tó bá ní bá mi jù ú sílẹ̀ ká fi celebrate gbogbo àwọn redeemed member tí wọ́n ń ṣe òǹgbẹ lọ́wọ́ pé uncle fasting pé ọlọ́run àpòpọ̀ sì máa fún wọn ní agbára DJ mi ọ̀yà sáré gbọ́lẹ̀ thirty billion hallelujah ó dáná àṣìwà lórí ètò yìí o akínyìnsì ni ètò àṣìṣe lórí ìkànnì Orísun TV fún àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa orúkọ tèmi ni Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótèmi a dẹ̀ ń sọ̀rọ̀ lórí àwọn ewu tó wà nínú ìgbàgbé àti àìfọkànsí àwọn nǹkan kan nínú ìgbéyàwó nínú ilé òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo sì ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé ìgbàgbé náà kò ṣe pé bí a mọ̀ ọ́ mọ̀ ṣùgbọ́n ìgbà tí mo rò lọ tí mo rò bọ̀ èmi feel pé àìfi ẹbí síwájú ohun gbogbo àìfi ẹbí síwájú èrò ọkàn wa ni máa ń mú wa gbàgbé àwọn nǹkan kan àwọn déètì kankan dẹ̀ wà pàápàá fún àwọn obìnrin tí jẹ́ pé tí ọkùnrin bá lè tí ọkọ wọn bá lè gbàgbé irú àwọn déètì bẹ́ẹ̀ ah iná piniti ni ogun ni <laughs> world war world war ten ni tó sẹ́ni tó máa parí ẹ̀ àwọn bí i wedding anniversary àbí birthday wọn ah máa gbàgbé rárá rárá rárá. Eh, mílẹ̀ sọ lẹ́ẹ̀kan wípé àwọn nǹkan tó máa ń mú wa gbàgbé ni pé bóyá bí iṣẹ́ iṣẹ́ ló máa ń sábà mú káwọn ẹlòmíín gbàgbé torí pé kí ni àti owó tá à ń lé yẹn òun ló jọ wá lójú àwa máa sọ pẹ̀lú pẹ̀lú ìgboyà pé ẹ owó tí mò ń lé náà kò tí pé máa fi tọ́jú ẹ ni ẹ á mọ ṣùgbọ́n gbà mí bẹ́ẹ̀ bá lé owó lé owó títí tẹ pàdánù ilé owó tẹ bá ní kò tí tẹ lórí ilé lẹ ṣe ní ni nígbà tẹ bá ní owó yẹn tí ò sí olólùfẹ́ kò sí ọmọ àbí kò sí nǹkan tẹ́fẹ́ bá náwó yìí tó bá yá bí èmi àdájẹ́ máa ń sú èmi wọ́n tẹ̀lé ni pé àjọjẹ ẹ̀dẹ̀ ló máa ń dùn nígbà tó yẹ pé ẹni tó wáyé ẹ̀ka ẹjọ jẹ nǹkan tó ti wá sí mọ́ bóyá ẹ ti fìjà torí o o o o múlòkùnkùndùn o o o nífẹ̀ẹ́ dénúdénú ẹ ti wá pínyà wá sọ fún mi kí wọ́n ní lárígá gbogbo owó tó ní pàápàá àwọn obìnrin náà yẹ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ ṣe mọ́ nítorí pé ẹ̀ ń lé owó kí ẹ gbàgbé bọ́kọ bá fún yín ó tẹ̀ máa ẹ̀wọ̀ èmi tẹ̀ lẹ́sìpẹ́ǹsì rẹpẹtẹ kọ́ lọ́n ṣàánú ni àwọn obìnrin wa mi mọ mi mọ ohun tó máa ń rò àwọn ọkùnrin wa náà mi mọ ohun tó máa ń rò torí tíyàwó mi bá sọ fọ́kọ ẹ̀ pé babalágbájá mo lọ bìkan jọ báyìí o babalágbájá ọ̀tún lànà ibi tí mò ń lọ o tó bá dijọ́ yẹn tíyàwó yẹn wọ́n múra wọ́n ní àjà níbo ló lọ tó múra báyìí ah! ọ̀rẹ́ lásán ẹ wo ó máa fọ́ ìyàwó yẹn lórí pé ah, abẹ́ lè gbà ọkọ̀ létí pé irú irú ṣé mo ti kàn ní ibi tí mò ń lọ ìlàfọ́ láti fi oṣù kan ó tún ṣì ń béèrè lọ́wọ́ mi pé bo mò ń lọ ẹ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí nígbà míì tó yẹ ìyàwó ń ṣe ọjọ́ bí ni àbọ̀kọ ń ṣe ọjọ́ bí ó ti gbàgbé ìyàwó máa bí wá níjọ́ báyìí bàbá báyìí lánàá àtọ́dé bẹ́ẹ̀dẹ̀ mi mo mọ̀ mọ̀ fi ẹlẹ́ mi ìbè mi ìbè lọ́wọ́ ẹ̀ mo mọ̀ mọ̀ mọ̀ àjọ sùn sórí bẹ́ẹ̀dì but o ò tiẹ̀ ṣe mistake kó kí mi happy birthday màjá ehm, má bínú iṣẹ́ yìí náà ni ah! ẹ wo ní táìmù yẹn ní táìmù yẹn ní táìmù yẹn o ah! ìyàwó yẹn ti hate ọkọ yẹn torí pé àwọn pé iṣẹ́ iṣẹ́ ọmọ àparọ́ mọ́ iṣẹ́ iṣẹ́ kí ló dé gan ìyàwó náà dẹ̀ ní tiẹ̀ lọ́wọ́ ìyàwó wá di iṣẹ́ iṣẹ́ ó ṣe iṣẹ́ títí títí ó dáná fọ́kọ ó ṣe iṣẹ́ iṣẹ́ títí títí títí àwọn nǹkan tó yẹ kó ṣe ń lé ó ṣe ó ṣe títí títí títí ọkọ gan-an ó tiẹ̀ ẹ̀ tiẹ̀ ẹ̀ tiẹ̀ wà á ríra yín mọ́ àwọn àlejò tẹ̀ wá tẹ̀ bá délé ẹ̀ wà di àjèjì síra yín ọkọ á jókòó sí máìlì kan ìyàwó náà á jókòó sí máìlì kan ẹ nílò ìbára yín sọ̀rọ̀ nígbà tẹ̀ ẹ tẹ̀ ẹ̀ tiẹ̀ múra yín mọ́ torí pé kí ni àwọn ìgbàgbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti jẹ́ kí ìpínyà wà láàrin ẹ̀yin méjèèjì àwọn ìgbàgbé díẹ̀ díẹ̀ díẹ̀ kò jẹ́ kẹ́ ẹ mọ́ra yín mọ́ débi pé ìgbà míì nǹkan tó wáyé kí ọkọ kí ìyàwó sọ ọkọ fún ọkọ á rò pé nígbà bá kú sọ fún tọ́nsìn kò kú ní rántí wó hmm, jẹ́ ní dákẹ́ ọkọ náà rò pé hmm, ìyàwó mi yẹ pé mo lè sọ fún pé mo ń lọ kọ́kọ́ tó bá dijọ́ kejì sí ó ti gbàgbé wo ìtọ́wá burúkú ó ti ṣẹlẹ̀ sí rí pé ìyàwó á gbé nǹkan kaná kò jọ sí ibi tó wà o á gbé nǹkan kaná á rẹ̀ gbàgbé ara sórí ìjókòó tí kí náà máa fi jóná òórùn láti ti jóná a máa sáré ìranù àbí ọkọ náà bóyá ibi tí ọkọ wà tí bóyá bóyá for distance bóyá ajọ́ ẹ̀ ní anniversary àbí kíní kan àbí ó yẹ kán lọ ṣe nǹkan kíní kan kíní kan kíní kan kíní kan á pé ọkọ̀ pé pé pé pé pé pé pé pé pé ọkọ̀ ò ní píìkì bóyá wọn bóyá ó lọ sí hospital àbí kíní kan tó yẹ kọ́kọ́ wá bá ń bẹ̀ tọkọ bá yẹ tán ní ah! yéé twenty minutes call yéé mo gbé kí ló ṣẹlẹ̀ ìgbàgbé á sọ fún mi irú irú irú píríọ̀dù yẹn tí ọkọ yẹn wá realize pé aaa ah! twenty minutes ó lè ti ń pè mátàárọ̀ mi ìpín padà àbí kẹ ẹ máa pè é sísìn ó ti yẹn lè má ṣe dáadáa yẹn máa ń ṣẹlẹ̀ dáa jọmọ dé àjọmọ one meeting máa pẹ fún mi ní two minutes máa pè é two minutes yẹn ó lè di twenty hours pàápàá ṣe ẹjọ́ tẹ̀tẹ̀ máa ń dùn mí jù bóyá ọkọ rìnrìn àjò ó wà lọ́nà ó ti dágbére ńlé láàárọ̀ ah sweetheart me. mo ti ń lọ sí Àbújá báyìí o ṣòyí ẹ kó tó kúrò ńlé ó pé ìyàwó ńgbà òde páàkì ó pé ìyàwó ẹmúyẹ ẹmúyẹ hours wà láàrin yìí kánípé kánípé láti èkó ló ti ń lọ sí ìlú àbújá ẹmúyẹ hours wà láàrin láti èkó dé àbújá kí ìyàwó yẹn má tiẹ̀ wulẹ̀ pé pé báwo ni johnny yín ìmọ̀lẹ̀ ti dé tí tọkọ fi dé lu àbújá tó fi fẹ́ sùn nígbà tó fẹ́ sùn lọ́kọ́ wá wò pé hmm, wẹ́ jẹ́ kó pè náà kó wá pè díà àti dábùjá o àwọn má bínú sí mi iṣẹ́ iṣẹ́ tí mo ṣe lé nìyẹn iṣẹ́ yẹn iṣẹ́ yẹn pọ̀ gan ni ọlọ́nà ìkan fi iṣẹ́ ipa mi ẹ wò ó lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yẹn ká má parọ́ ní wákàtí ọ̀wọ̀ yẹn ìyàwó yẹn ti lùzù ó ti lùzù iyì tó yẹ kó ní fún ọkọ yẹn ó ti lùzù ẹ̀ torí pé àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tá a kà kún yìí nǹkan pẹ́pẹ̀pẹ́ yẹn ló máa ń mú lérò àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tá a máa ń fojú fò yẹn pé hmm, tá a rò kò mean gangan gangan ló mean jù ṣé rí àwọn ọkùnrin kan wà bí èmi mi ò máa sọ fáwọn olólùfẹ́ mi pé I don't need to give me a whole bag of rice ọ̀rọ̀ kan tó bá fún mi báyìí ó tẹ́ mi lọ́rùn torí pé mo mọ̀ pé nǹkan tó mú ẹ fún mi ní orókàn yẹn yẹn ni pé o ní mi sọ́kàn ni tí wọ́n ṣe báyìí dé mi ò ní kó ra ọgbọ́n ayé fún mi bó jẹ́ reza àbí swiss ten naira ló rà fún mi kò ń ṣe kò ń ṣe sáìsì nǹkan tó rà fún mi yẹn lójú bí kò ṣe pé o ronú kàn mí láti fún mi ní ẹ̀bùn yẹn lásán o ti nà mí pa bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ àwọn obìnrin míì náà obìnrin mi ò gbogbo kó ṣe gbogbo obìnrin náà ló ń ló wá kọkùnrin jẹ́ ẹ tó ń jẹ́ central bank àbí kó jẹ́ olówó ńlá kan kàn jẹ́ kí n mọ̀ pé òun ronú mi ṣe pé ńgbà mi máa ń ṣe nǹkan mi ńgbà mi mo kàn lè mú fóònù kí n dálẹ̀ ooo tó bá má kàn ní i love you pom mo ti pa kò ní kó bá mo fẹ́ gbọ́ nǹkan náà yẹn fẹ́ sọ ṣùgbọ́n n kò fẹ́ kó mọ̀ pé ní wákàtí ọ̀wọ̀ yẹn mò ń rántí ẹ̀ wákàtí ọ̀wọ̀n yẹn mò ń ronú ẹ̀ kò sí nǹkan tó máa ń mú kí ìfẹ́ máa gbòòrò jọ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkùnrin mi à á lọ ta á jáde tó bá ń bọ̀ kó má lè ra horobo kó má lè ra swiiti tó kéré jù àbí pọfupọfu àbí àbí popcorn tó kéré jù pé à sweeter ti mi o kó tó bẹ̀rẹ̀ àbọ̀ láti òde rè ṣé pé àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn mi ì mọ bẹ́ẹ̀ ṣe rí sí ẹ̀yìn ẹ̀yìn ara nílé o mi ì mọ bẹ́ẹ̀ ṣe máa ń fìlì ẹ̀ àwọn ọkọ bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí ìfẹ́ kó tún gbòòrò sí i torí pé kí ni ọkọ yín wà ń bẹ̀ ẹ̀ ń ronú ọkùnrin yẹn ah báwọn dẹ̀ báwo ni báwo ni díẹ̀ ṣó ti jẹun ṣá ṣó wà pa ṣó òrùn ṣó ò sí inú òrùn má jọ ń tọrọ náà má rìn inú òrùn òrùn tó ń ràn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òrùn yẹn kò kò kò dá lára o ṣó wọ face cap má wọlé màá bẹ́ra face cap kan bọ̀ ẹ̀ ṣó pẹ̀lẹ́ o cut yàbí two three hours kan o má bínú jáde ṣé mi ò disturb ẹ ó kàn tún mi nǹkan tí ń gbóhùn ẹ ni ó ṣàwà okay okay náà ó dàbọ̀ àmà sọ̀ later. adìẹ ah, mo dẹ̀ ti ń kúrò níbi iṣẹ́ báyìí o jọ̀ọ́ tó lọ́run ṣé ṣé change wà lọ́wọ́ ẹ̀ tó bá wà lọ́wọ́ ẹ bá mi kò bá mi ṣe nǹkan kékeré kan tí mo fẹ́ bó jẹ́ indomie àtẹ̀yìn ńlá tágbẹ́rẹ́ bá ká ni kò bá mi ṣe. ó dàbọ̀ wo mo ti ń gbọ́kadà lébọ̀ ah, ṣé rí eléyìí is not stalking kò ṣe pé bóyá ẹ o o o monitor ẹ o monitor ẹ kò ṣe pé o monitor ẹ òun jẹ́ kó mọ̀ ní pé òun jẹ́ kó o fi hàn ní pé mò ń ronú ẹ o o fi hàn ní pé mo nífẹ̀ẹ́ o o fi hàn ní pé ìwọ gangan ni gangan torí ẹ̀ gangan ni mo ṣe wà ẹ wo ó máa dùn àbí kí ìyàwó wà kó ṣe pé ó máa gbé ọkàn send text bó tiẹ̀ lè pè send text kò ní fi ṣe bó ṣe busy tó níbi iṣẹ́ tó ń ṣe yẹn tó rò bóyá iṣẹ́ ẹ̀ náà ní kókó kọ́ràn tiẹ̀ fún ẹ láàyè ó ṣe lọ toilet lọ yàrá àgbọ̀nsẹ̀ sentence pé wo twitter àti toilet mo wà mọ́kàn ní wá gbóhùn ẹ̀ ní ṣọ́wà okay máyẹ̀ kọ́ lé mi wojú ẹ̀ o máyẹ̀ kọ́ lé mi wojú ẹ̀ o ẹ̀hẹ́ wo ẹni tó bá wojú ẹ̀ tó bá wojú ẹ̀ wo tí máa mẹ́rin náà máa kán ẹsẹ̀ ẹ̀ ni ṣé o mọ̀ kó kọfí ṣeré kó wá rẹ́rìn kó wá ní i love you you are the best mwah kó lè pa ní tọ́lẹ̀tì yẹn ọkùnrin sentence pé o n sáré afẹ́ntẹ̀sì ni mo ní five minutes break n sáré fi kí ẹ báwọn ẹbí ẹ wo kọkùnrin yẹn kó máa ṣèrànù ó ti mọ̀ pé o máa ń pè òun lóòrèkóòrè o ò dẹ̀ ní fẹ́ o ò dẹ̀ ní fẹ́ pè òun kó má lè dẹ lóhùn dáadáa ẹ bọ́ kọ́tà ti mú ọkùnrin kó má lè sọ̀rọ̀ sókè bí ó ti wà níbì kan tí ò lè sọ nìyẹn ṣùgbọ́n tó bá tó ti mọ̀ pé ìyàwó mi à ó lè pè ní twenty times kílẹ̀ tó mọ́ kílẹ̀ tó ṣú ṣe kóhùn gan akọ́ra ẹ̀ ní kò ní máa rìnrìn kúrìn torí kò ní fẹ́ kí o pè òun sí ibi tóun ò ti ní lè sọ̀rọ̀ wàá tó sọ pé I love you òun lè sọ fún padà ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀ ẹ̀ lá ah. ẹ wo ẹ má wọrí ṣẹ́ẹ̀sì sáré sáré sáré sáré gbà lọ jó díẹ̀ kakọ̀ lọ jó díẹ̀ màá tún padà wá ẹ má yí kúrò ń bẹ̀ akínyìn ní ètò Loverboy ló ń bá yín sọ̀rọ̀ <laughs> múlẹ̀ jọ ṣẹ́ẹ̀sì ah, ó yá ó yá ó yá gbé fún gbé fún gbé fún gbé fún gbé ó yá ṣọ́ àmà sọ̀dí ṣá máa sọ̀dí ha. <laughs> nice boy shexin mi wàá ṣeré jàre ọmọ ńlá ọmọ no pimple finest boy ẹ tó wà ní industry wa gbà mwẹ ọmọ tó máa yẹ pété lójọkùnrin ni ọmọ fẹ́ sọ pé mo love ẹ ni <laughs> mo love ẹ christian love yes church love ni <laughs> ẹ káàkiri àtọ́rí ètò akínyìn bẹ́ẹ̀ lórí kan ní Orísun ni bẹ́ẹ̀ ni mo fẹ́ kí gbogbo ẹ̀yin pátá ẹ̀yin ọ̀rẹ́ mi ẹni ìyàn mi tẹ́ wà ní òkè lọ́hùn tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá a dúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé lórí social media wa at Orísun lórí gbogbo platforms wa ẹ lè rí wa bó dẹ̀ jẹ́ èmi náà lẹ́fẹ́ kàn sí Victor Oyèbọ̀dé lórí Facebook at official boy alinko ni lórí instagram ẹ lè kàn sí mi ẹ jẹ́ kí a jọ kí ni ká jọ ṣàsọjí pọ̀ ká jọ dọ̀rẹ́ ẹ ṣáà mọ̀ ẹ torí mo love èmi love yín i love you i love you seriously ẹ bẹ́ẹ̀ máa rí nìyẹn. ẹ má gbàgbé o èmi fúnra ara tèmi mo ṣe mc yes ẹ bá ń gbọ́ ẹ bá ń wá mc tó dángájíá tó lè mú ìvẹ́ǹtì yín kó wà pa kó yẹ kó àwọn èèyàn wọn kó yẹ ká jẹ́ talk of the city yes just ẹ gbá mi láago lórí facebook ẹ mọ̀ ká connect from there mo lè ju yín ní sẹ́mọ̀ máa ju yín ní bí i contact me àdéjọ sọ̀rọ̀ àṣeyọpọ̀ lówó tó ń ní lára ni kò síbi tá à ń lọ kò sí ètò tá à ń ṣe kò sí event tẹ pè mí sí tí mi ò jẹ yín bẹ́ẹ̀ ni mo ṣe máa rí nìyẹn ẹ má wọ̀ rí àyẹ̀túnlẹ̀ bá yín sọ náà lórí Orísun tẹ́lẹ̀ àṣìṣe kí ni la wà ní orí erésò Àkíìyín yìí kí àtúngbé ayẹyẹ yìí yẹn àtúngbé fáráyé wọn lẹ́wọ̀n pé ah ẹni yìí ṣe wedding yes mo like ìrẹsọ tó wá ẹrẹ aṣọ tí mo wedding lágbájá ẹrẹ bá yẹn wọṣọ yẹn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wedding tẹ̀mọ́dọ̀ ah, ẹ̀kọ́ táwọn máa ń ṣe ń bí nìyẹn bóyá ẹ lè ní àwọn ọjà tẹ́wọ́ kábàáyé polówó ẹ sì gbọ́ sórí ìkànnì yìí lórí ètò àkìyìn kí a bá yín ṣèpolówó ẹ̀ kí gbogbo ara yín gbọ́ kọ́jà yín tà wìtì wìtì wìtì kọ́ bò bí àṣẹ ń bo ṣúgà ìgbọ́dọ̀ wọn lè ṣe fún yín nìyẹn gbogbo pátápátá lórí ètò yìí àtàwọn kámẹ́rà ni o àtàwọn ẹ̀dítọ̀ ni o àti mékọ́ọ̀pù ni o kọ̀stúmù ni gbogbo pátápátá torí tiyín la ṣe wà níbí kí ó lè bá kẹ́bìtì lè bá jọra wọn fún yín ṣó ti yẹ yín bó ṣe yẹ kó lọ nìyẹn ẹ alẹ sí sọ̀rọ̀ kan láti àárọ̀ bọ̀ à ń sọ lórí pé ìgbàgbé mm, àìfọkànsí nínú ìgbéyàwó pé kò dáa ẹ máa ń tú ẹbí ká ni ẹ ẹ máa ń mú kí ìyàwó máa rorò kúrò nípa ọkọ ẹ máa ń mú kí ọkọ máa rorò kúrò nípa ìyàwó ẹ kò kí ń jẹ́ kí ìbáṣepọ̀ yín kó dán mọ́rán ẹ yálà kí a máa gbàgbé nǹkan tí àbá fẹ́ gbàgbé a lè set reminder wa bẹ́ẹ̀ ni a lè jọ́ta kan tí ẹ pé a máa ń kọ gbogbo ìvẹ́ǹtì ayé wa sí ẹlẹ́ni tó sàkóso pé ẹ máa ń kọ gbogbo ìvẹ́ǹtì ìyàwó yín sí bí jẹ́jọ́ bẹ́ẹ̀dì ẹ̀ ni ẹ ti kọ́ sí níjọ́ anniversary ẹ kọ́ sí bẹ́ẹ̀dì ìyá ìyàwó ẹ ti kọ́ sí bẹ́ẹ̀dì bàbá ìyàwó ẹ kọ́ sí bẹ́ẹ̀dì bàbá ọkọ ẹ ṣàkọ gbọ́n àwọn kinní yẹn kẹ́ ẹ kọ́ sí kódà kan lẹ́yìn òṣèkó bóyá torí ẹ kú rí àbí nǹkan rárá kí ẹ má gbàgbé ìgbàgbé ò lọ́gàá kò sẹ́ni tó lè gbàgbé nǹkan kò sẹ́ni tó lè gbàgbé nǹkan bí wọ́n bá ṣe ń dàgbà sí ni bá ṣe máa ń ronú sí ni ìgbàgbé máa ń ṣe tó bá wọ àwọn arúgbó míì tẹ́lẹ̀ lẹ́gbẹ́ gbà míì ó ní àìsàn ó lórúkọ tó máa ń pe àìsàn yẹ pé wọ́n lè rìn lọ tẹ́kùn wọn ní mọ̀nà lé mọ́ tó bá kúrò ní ibi ń ṣẹlẹ̀ lórí ẹ̀gbẹ́ street kẹjọ ẹ máa ti rí wọn táwọn ti máa rìn kiri wọn mọ́lé mọ́ àwọn tó wá mọ̀ wọn mọ́lé yẹn ló ṣe máa gbé ah kí ni ìyá alágbájá ń ṣe ní bí wọ́n ṣe àwọn wálé wọn ti gbàgbé jẹ́ẹ̀dẹ̀ jẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ìgbàgbé yẹn máa ń ṣẹlẹ̀ so kò ń ṣe àrùn rárá ṣùgbọ́n láti lè dẹ́kun irú nǹkan bẹ́ẹ̀ ẹja ní jọ́tà kékeré kan tá a máa kọ gbogbo àwọn ìvẹ́ǹtì yẹn sí ọ̀ lórí ẹ̀rọ ìbánipẹ wa ẹ alarm ó ní ó ní notepad lórí fóònù yín bá wọ fóònù yín ẹ̀rọ kan tó ń pè ní notepad ńbẹ̀ notepad yẹn bẹ́ẹ̀ bá kọ ẹ̀ẹ́kọ nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ̀ẹ́kọ nǹkan ìvẹ́ǹtì yẹn ẹ̀ẹ́kọ sí ẹ̀ẹ́ set déètì àti táìmù sí ẹ̀ẹ́ fi aláàmù lé ẹ̀ wá ṣe ni pé tó bá ti kù twenty four hours tó that date or tó bá kù six hours to that date kí aláàmù yẹn dún tí aláàmù yẹn á fi lè dún á gbé event yẹn jáde tó bá gbé event yẹn jáde ẹ wò pé kí ló ń dún náà kò bí aláàmù tó bá event yẹn máa rí pé your wife's birthday is tomorrow or your wife's birthday is so so so so so ah, ah, ah okay so ìgbà yẹn bóyá ibi tó bá wà báyìí ẹ̀sà bóyá tó bá ti ń bọ̀ ẹ̀sà yẹn kò tẹ́ fẹ́ fún ìyàwó yín yẹn ọ̀tẹ́ fẹ́ fún ọkọ yín ẹ̀ ti rà á lẹ̀ ẹ̀ rà pamọ́ ẹ tún wá sẹ́ẹ̀tì eh, aláàmù yẹn pé thirty minutes to ṣeré so kò sí nǹkan tí ẹ lè ṣe lórí eh, lórí eh, ayára yín àbí lórí páàdì bóyá ẹ máa kọ sí ìwé ni so that àwọn gbàgbé yìí á lè máa mú ọ lára ẹ̀yin náà tí ẹ fi ẹbí ṣáájú ohun tẹ́ ẹ ń ṣe ó léwu ó léwu kò sí ọkùnrin tó máa rí obìnrin tó ń fún attention ń ta tí ọkàn ò ní sí ń bẹ̀ o kò dẹ̀ sí obìnrin tí ọkùnrin míì fún látẹ̀sán ń ta tí ọkùnrin ò ní sí ń bẹ̀ o so àkékè la ti ń pẹ̀ ka àrókò ẹjọ́ wọ́n nílò lè fún ẹ̀yin nǹkan tó ṣẹlẹ̀ sí èmi òun mo fi ń ṣàríkọ́gbọ́n fún ẹ̀yin yìí tí mo ti gbọ́ mo fi ń ṣàríkọ́gbọ́n fún ẹ̀yin yìí so ẹ jẹ́ ká mọ bá ṣe máa máa pọ́nra wa lé ní ìta wá ṣe máa fi ẹra wa sí ọkàn so that ìfẹ́ wa á lè máa gbòòrò sí i kò yẹ yín kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún èmi arìnrìn jù bẹ́ẹ̀ lọ lórí ètò akínyìn tí ò ní èmi ló rò pé ẹ ti rí ọgbọ́n kan àbí èkejì ẹ ti rí dìmú ẹ ẹ má wọrí èmi ní ìmọ̀ wá ẹ̀yin ní ìmọ̀ àbá nígbà tí màá tó wá sí ojú ìwòran yìí ní ìgbà mìíràn jẹ́ kí a máa ṣe dáadáa jẹ́ kí ìfẹ́ àárín wa kí ó ṣe kí ni kí ó wọ́pọ̀ yẹ kí ìfẹ́ yẹn kí ó yí ìkoro ó sì lágbára màmá rí yín gbà míì ó tó dìgbà náà nà ire o ó dàbọ̀.